ẹ mú lẹ́ náà mọ ni. Thank you confam confam confam confam o baba tabi baba wa. sí sẹ́gbẹ̀. Movement, movement, movement, movement. Arriba, arriba. Movement. Move, move, move, move, move. Move. Movement. Yeah, yeah, yeah, yeah, yeah. Go, go, go, go, go, go. Slow down, slow down, slow down, slow down, slow down, slow down.

能打，能打，能打，能打。是是是是是是是。是。 Se acabes. Dos confío, Se acabes. Se acabes. Se acabes. Se acabes. Se acabes. Se acabes. Se acabes. Se acabes. Se acabes. Se acabes. ẹ jẹ́ ká ẹ má jẹ́ àdá ẹ̀ láwùjọ ẹ̀ mọ̀ wá mi tẹ́ wà ẹ̀ wà mi tẹ́ wà owó ẹyẹ yẹn mi ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ àwọn Fúlàní wọ́n ti gba àṣẹ lẹ́nu àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa dẹ̀ ní ẹ̀rù ń bà torí pé tí wọn ò bá fọgbọ́n ṣe àwa la máa jẹ a máa kọ̀yà fáwọn bàbá wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọmọdé ká dóńdó pé àwọn bàbá wa máa kọ̀yà fún wa. bẹ́ẹ̀ni àwa ni a gbọ́dọ̀ kọ̀yà fún àwọn wo. àwọn bàbá wa. ẹ má jẹ́ ká sọ pé ẹ má jẹ́ ká bú àwọn bàbá wa kì í ṣẹjọ́ wọn ẹjọ́ àwọn olóṣèlú wa ni ẹjọ́ àwọn olóṣèlú olórí burúkú yẹn àwọn tá a fi sa síwájú àwọn olórí burúkú olóṣèlú àwọn ọ̀jẹ̀lú tó ń pera wọn ní olóṣèlú àwọn ni wọ́n gba agbára kó lẹ́nu àwọn bàbá wa àwa la gbọ́dọ̀ wá ọ̀nà bá ṣe gba agbára yẹn padà sí ẹnu àwọn kábíyèsí wa so gbogbo báwọn bàbá wa ṣe ń gbórí pamọ́ oyè wa wọ́n ń bẹ lẹ́yìn wa mo fi ń dá yín lójú pé kí ni wọ́n ń bẹ lẹ́yìn wa ìjà tí a dẹ̀ ń jà yìí ìjà òmìnira ẹ̀tọ́ wa là ń jà fún ẹrú ẹnìkankan ò bà mí gbogbo bíkíbi tá a bá ti bá fúlàní agbénipa pípa ni. gbogbo bíkíbi ká fúlàní ajínigbé bá wọlé àwọn bàbá wa ẹrú ẹnìkankan gbà wá ẹnìkan ẹnìkan ẹnìkan ìgbàgbé ẹnìkan kò lè gbé wa torí pé ẹ̀tọ́ wa là ń béèrè fún ẹ má jẹ́ ká da àwọn bàbá wa láàmú ẹ má jẹ́ ká da Ààrẹ Ọ̀nà Kakanfò láàmú ààrẹ wa ní kò tí ì kan ààrẹ ẹ jẹ́ ká wọ ààrẹ kéékèèké yìí kákọ́ mọ bá ń fà á nígbà tí àwọn ààrẹ kéékèèké tá a bá bá ń fà á débi kan Ààrẹ Ọ̀nà Kakanfò àgbà ó ẹ má jẹ́ ká kó gbogbo agbára wa jáde tá a bá ní ká kó gbogbo agbára jáde Fúlàní máa mọ ibi tá a wíkì sí ẹ jẹ́ ká wọ ọkọ̀ kọ́ mọ bá wọn fà á ná nígbà tá a bá fà á débi kan àwọn tó kù tọ́jú àwọn bàbá wa wọ́n wá tó kàn wọ́n so gbogbo ọ̀rọ̀ tá à ń sọ tá à ń pè àwọn nǹkan ẹ mọ̀jà pa àwọn bàbá wa ń sojo àwọn bàbá wa ò sojo ẹ̀rù ọba wọn àwọn olóṣèlú wa àwọn ni wọ́n ti lọ tà wá fún Fúlàní àwọn olóṣèlú wa àwọn àwọn tafiṣọ olóṣèlú àwọn olórí burúkú àwọn àgbà yàtá yìí wọ́n ti bàjẹ́ àwọn ní àwọn àgbà yàtá àwọn ní ẹjọ́ ẹjọ́ àwọn ni wọ́n ti tà wá fún àwọn Fúlàní so àwọn ẹni káwọn bá ti fẹ́ gbára padà lọ́wọ́ wọn so bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìgbà rẹ ní padà ti dé. bẹ́ẹ̀ni. ọ̀tún ìgbà ọ̀tún ti dé nílẹ̀ yorùbá. bẹ́ẹ̀ni. gbogbo ilẹ̀ yorùbá pátápátá la máa tọ̀. oṣù náà ní dé. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. ẹ má jẹ́ ká dalẹ̀ ara wa. bẹ́ẹ̀ni ẹ má dalẹ̀ ara wa. fúlàní ni ọmọ kú. àṣẹ. àdúrà kan tó tẹ̀lé yorùbá dó. ẹ má jẹ́ ká da kábíyèsí láàmú. ẹ jẹ́ ká fi bàbá lẹ̀. ẹ jẹ́ ká mú fìfì táwọn fúlàní wà tán. àwọn fúlàní ti dà wọ́n láàmú. ẹ jẹ́ ká mú fìfì jọ wọn. bẹ́ẹ̀ni ó yá. Movement, movement, movement, please. I know. Oh yeah, yeah. Movement, movement. And I say, wait, wait. Yeah, wait. Yeah, gently, gently, gently. Ìgbò wà, move it, move it. Movement. Hey. Oh yeah, oh yeah, yeah. Move, move, move, move. Hello. Huh? Movement, movement, movement. Hey. Yeah, movement, movement, movement. Movement. Movement. Movement. Movement. Hey, yeah, madame, that's all. Ọlọ́dọ̀ bẹ́ẹ̀ fi rẹ̀ lù pa olórí ojú káṣẹ́ lè fún un. Oya oya ọ̀kadà move move move movement. Movement movement. Movement movement. Movement movement. Movement, movement, movement, please. Ẹgbẹ́sẹ̀, ẹgbẹ́sẹ̀. Ẹgbẹ́sẹ̀, ó yá, yá, yá. movement. movement movement movement. agbera agbera agbera agbera díẹ̀. movement movement movement. movement. down sókè down sókè. Oya dúró, oya dúró, dúró, dúró. Movement. Movement, movement, movement. Movement. Ọjọ́ ọ̀rẹ́ náà ta ọjọ́ náà. Dúró ló ń wà, movement, movement. Movement. Oh yeah, ní go. move, move there. Movement, movement, movement, movement please. Ẹ̀rìn ẹ̀rìn ẹ̀rìn ó ti súnmọ́ Movement, move, move, move, move. Movement, movement, movement. It's okay, it's okay. Uh, oh, yeah. Movement, movement. Movement, movement, movement. Ọ̀yọ́ yìí. Ọ̀yọ́ dúore. Dúore wà. Dúore. Movement, movement, movement. Movement, movement. Movement, movement. Move, move, move, move, move. Movement, movement. Movement, movement.

go go go go go go go go now. Oh yeah, yeah, come come come to the left, to the left, to the left, to the left. Go, come come come come go there. I don't know, I don't know. I don't know. Yeah, yeah, go left, go go go go left, go left. Go go go go. Bye bye. Oh yeah. Shoot like this. Good now. Come on, Nigeria! lè jẹ ọmọ nàìjíríà.